يظفر بالذكرى نساء ثدي وهو المعين على نجاين مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتدابرين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نسنا وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث بمستقيم لمسند ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الغفاء ومشرب لم تجعلون وتلبسون كأننا جينا براي للعقيدة مفسد لا نتلب الدنيا ولا نسعى لها اللهم مفسدنا فلم المقصد الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí oore yìí òun lóore tí ó máa wúlò fẹ́ dà á nígbà tó bá fẹ́ kúrò lórílẹ̀ ayé ló fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run tó ṣáájú lọ àdúrà tiwọn ni pé tàwa fana mùsùlùmí wàhálẹ̀ ìkùnà bisọ̀lì ìn àwa náà bẹ lọ́run kọlọ́run kó pa wá ní mùsùlùmí kọlọ́run kó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni rí ọlọ́run jẹ́ islam wúlò fún wa nínú sàárè ọlọ́run jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tá a ẹ̀rí islam náà lè yóò fi jẹ́ ní àlìjánná bàtọ́lọ́n bá ń pẹ́ àwọn mùsùlùmí pé kí wọ́n máa jẹ́ ní àlìjánná ọlọ́run kèmí àtẹ̀yìn náà mọ́ wọn. lẹ́yìn wá gba náà adúpẹ́ àlàáfíà àlàáfíà la fi ń ṣe gbogbo ohun tá à ń ṣe ìpátá yányán tí ò bá sálàáfíà à lè rí ṣe ọlọ́mọgbà àlàáfíà lára ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà ọlọ́run kó bá a ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà àdúrà tiwọn ẹ̀yọ̀kan ní mo ń jẹ́ ọlọ́gbọ́n àwọn tí ò lálàáfíà ọlọ́run bá jẹ́ kí wọ́n ní àlàáfíà bá a ṣàlàáfíà fún wọn wọ́n wá gbàtàrà ẹnìkọ̀ọ̀kan tiwa náà ẹlẹ́ẹ̀kẹta táwọn afáàní ká dúpẹ́ òun náà ní fọkànbalẹ̀ tọ́lọ́run ṣe fún wa lágbègbè anífọkànbalẹ̀ oníjẹ́ alẹ́ wọn jókòó báyìí wọ́n yọ ìfọkànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọkànbalẹ̀ ọlọ́run ṣe bá ṣe sí agbègbè yìí àwọn àyè lórí gbogbo àwọn dúkìá wa tí ọlọ́run ṣe fún wa mọ́jìnà kan ó bàjẹ́ ń bẹ̀ àlékún oore ọlọ́mọṣẹ́ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn abẹ́lẹ́ fún bàbá wa sọ̀rọ̀ títò ní kọ́lọ́run ṣe ní èyí tí èmi àtẹ̀yìn òfin ìyọ̀nù ọlọ́run èmi tí màá máa bá wa sọ kọ́lọ́run kò fi àárán mi mànà ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kí ọlọ́run bá kó fún ẹ̀yin náà ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ́n kó wá ṣe é ní nǹkan tí èmi àti yín tá a fi jẹ ẹni tí ó rí ipò tó ga nínú àdìjọ náà kọ́lọ́mọ ṣe ní nǹkan tí a fi wọ̀ náà la hawla wala quwwata illa billahi aliyul azim tafsiri wa tí a ṣe lánàá òun náà ni a kọ́kọ́ pé wa lákèésí sí kólódì pé a máa bá tafsiri tòní lọ súrà tá a wà náà ni súrọ̀tù Maryam Quran nineteen aya tí a ti bẹ̀rẹ̀ lánàá òun náà ni. Aya seventy three wọ́n kà fún wa a sọ ìtumọ̀ rẹ̀ fún wa ká tó máa bá tẹ̀síìrì tòní lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تتلى عليهم آياتنا بينات ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ kèfèrí kí ni nǹkan tí wọ́n máa ń ṣe nígbà tí ọlọ́run ọba tó bá ní kí òjíṣẹ́ ọlọ́run ọba ó ka aya alukuraani fún wa ọlọ́run ní ìgbàkigbà tí wọ́n bá ń kà fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí ayatuna àwọn ọ̀rọ̀ inú kùránì táwọn ọlọ́run sọ̀kalẹ̀ fún ànábì báyìí náà tẹ̀rùn tó lè jẹ́ pé àwọn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó fojú hàn dáadáa ni téèyàn bá ti ń kà á ni ó ti máa gbọ́ yé dáadáa kì í sọ̀rọ̀ tí rújúrújú ti ń bẹ nínú ẹ̀. E ọ̀rọ̀ rẹ pé tí wọ́n bá kà á fún yàn yóò kílẹ̀ sí yàn nígbà tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún yàn ni. قال الذين كفروا للذين آمنوا ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí gbólóhùn tí máa jáde lẹ́nu wọn nítorí àwọn mùmìnì onígbólóhùn yẹn fi máa jáde lẹ́nu wọn tàbí ká sọ pé láàmù yẹn gbólóhùn yẹn wọ́n ń sọ fún àwọn mùmìnì nínú wájú wọn ń sọ gbólóhùn yẹn nítorí àwọn mùmìnì àwọn olùgbàgbọ́ òdodo àbí kí wọ́n máa sọ gbólóhùn yẹn fún àwọn olùgbàgbọ́ òdodo ìtumọ̀ méjèèjì ló wà ń bẹ̀ náà mú. àyò ìfàyíkọ́ ni ọ̀rọ̀ mọ̀tò ọmọ àṣàlọ́dẹ́yà. wọ́n ní nínú àwa tá a jẹ́ kèfèrí àtẹ̀yìntẹ́ ẹ jẹ́ mùmìnì torí pé àlìfàrí ìkọ́ òun náà ni gúrùpù kan àwa tá a jẹ́ gúrùpù tá a jẹ́ kèfèrí ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ gúrùpù tẹ́ ẹ jẹ́ mùmìnì ẹ jẹ́ àjọ wúra wa ta lẹni bí tí ibi tí ń gbé tó dáa jù ta lẹni tó jẹ́ wípé àwọn ọmọ tó bí nàdí yán òun ni ibi téèyàn àwọn téèyàn máa ń kójọ pẹ̀lú wọn téèyàn bá ń bẹ́ dunnú bí ìyàwó bí ọmọ bí ẹbí kálẹ́bí rẹ̀ dáa jù pépé àṣàlàyé fún ayé pé àwọn tó kọ́kọ́ gba Islam àwọn bíi Bílálù àwọn bíi Ṣùáìbù àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú ló kọ́kọ́ pọ̀ tí wọ́n kọ́kọ́ gba pọ̀ tí wọ́n kọ́kọ́ gba Islam bí ẹ̀sìn ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn èèyàn díẹ̀díẹ̀ ni ó kàn jẹ́ ẹni tó jẹ́ ni ńlá àwọn tó pọ̀ tí ó kọ́ gba ẹ̀sìn òun náà ni àwọn dùwàfà àwọn tó lẹ̀ wọ́n wá ń fi yẹn ọ̀rọ̀ ilé ayé lásán òun náà làwọn kèfèrí fi wá ń wọn wípé ìgbà táyé ti yẹ àwọn báyìí àwọn làwọn ní ìmánì nìyẹn wọ́n ní èwo nínú àwọn méjèèjì níbi tí ń gbé dáa jù torí jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ wọ́n dáa jù náà. ọlọ́run ní àwọn eléyìí dìndìnrín ni wọ́n ní àìmọye làwọn ọlọ́run ọba ti parẹ́ síwájú wọn àwọn tó ti lò many centuries ni a ti parẹ́ síwájú wọn. Si ọlọ́ni àpárẹ́ àwọn dáwà parẹ́ bóun ni wọ́n ti jẹ́. ọlọ́ni um ahsanu asasanu ọlọ́ni àwọn property tá a máa fi ilé ọlọ́ni àwọn ilé property inú ilé wọn dáa pọ̀ àwọn fẹ̀ràhàn àwọn akọ̀ọ̀rùn àwọn èèyàn ńláńlá tí wọ́n lówó lọ́wọ́ ọlọ́ni àwọn ọlọ́run ọba tí property inú ilé wọn dáa ọlọ́run ni apá wọn wọ́n rí yá ọlọ́run ni appearance wọn téèyàn bá rí wọn báyìí pẹ̀lú góòdì tí wọ́n kò sọ́wọ́ tí wọ́n kò sọ́rùn ọlọ́run ni tí wọ́n dá aga ọlọ́run ni apá gbogbo wọn rẹ tẹ́tí lọ síwájú ẹ̀mọ́yé ni ọlọ́run sì yá àwọn eléyìí ayẹyẹ sọ pé nítorí pé nìkan wá ló lọ lọ́lá pé òun làwọn ọlọ́run wá yọ́nú sí tó ń tọ́lá rẹ̀ làwọn ọlọ́run á parẹ́ ọlọ́run ni jẹ́ lóyún ọjọ́ yín lójú torí ní nǹkan lè fi wá ń ṣàkóso lọ́run náà. òun kẹ́rẹ́ fi dọ́lá ọlọ́run ní ìwà ànábì wà á sọ fún wọn àwọn tí wọ́n jọ ṣẹbọ nìyẹn ọlọ́run ká ànábì ó sọ fún wọn wípé ẹjẹ́ àjọ wa búra mọ́ńkánà fi dọ̀là láti ẹni tí bá ń bẹ nínú àánú nínú wa fálíyàn wọ́n lọ́wọ́ ọjọ́ ọba akójé kọ́ máa lọ gbére sínú àánú yẹn tí ó fi kú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àjọ̀bẹ́ lọ́n bẹ́ẹ̀ so ọlọ́ni kánà bí o sọ bẹ́ẹ̀ fún wọn àwọn tí wọ́n já àwọn yẹ̀wù di àṣàlàyé fún wa lánàá àwọn ẹ̀ náà wá bá nàbí pé àwọn olólùfẹ́ ọlọ́run ọlọ́ni kánà bí o sọ fáwọn pé tàmánnàwó lè máa ta nǹkan tó sọ ọ̀dìkì ẹ̀yin ẹ sọ pé kíkú owó apayín ní ìsìn ìjọba yóò lòdòdó àwọn ò lè sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n já àwọn nà sọ́rọ́ wọ́n bá nàbí pé Jésù sáà lọ ọmọ ọlọ́run àbọ̀lọ́run ọlọ́ni káàní bí o sọ fún wa pé ẹ̀pẹ̀ ọmọ yín wá ẹ̀pẹ̀ ìyàwó wá ẹ̀pẹ̀ bí yín wá káàní ọjọ́ dúró kájọ wá sọ wípé làánà tó la alálìkà àdébí ẹ má jókòó rọ̀kọ́ lọ́n ṣẹ́bi lé àwọn yẹn náà ò lè wá àwọn ọ̀sẹ̀ bọ́ wá rè dáhùn náà ṣe fáàrí fáànà bí ọlọ́ni káàní bí o fún wa pé ẹjẹ́ a sọ wípé ẹ bá wà lórí àánú náà àwọn méjèèjì kó sórí àánú ọ̀rọ̀ ní kẹjá ẹ sọ bẹ́ẹ̀ tẹ bá lè sọ bẹ́ẹ̀ kẹ wá sọ jáde náà. àtà ìdá ọ̀rọ̀ ìwà àdúró. ọlọ́run ní tí wọ́n bá lè sọ bẹ́ẹ̀ ọlọ́run ní lórí àánú náà ni wọ́n wà àní jẹ́kẹ́nà ẹ̀kọ́ mọ̀nàmọ́nú wọn tí wọ́n fi rí báyú àdúrà nǹkan bá promise wọn níyà náà. ìmọ̀lẹ́ àdáàbọ̀ wáyé mi ọlọ́ni ìmọ̀lẹ̀ àdáàbà inú kọ́lọ́ ó fìyà jẹ wọn látọwọ́ àwọn mùsùlùmí láyé tọ́lọ́ ó fìyà jẹ wọn látọwọ́ àwọn mùsùlùmí láyé tí wọ́n jẹ ìyà ìyà ìyà àtayé nìyẹn wà ìmọ̀ sáà àbíkọ́ jẹ́ pé ikú òde wa bá wọn ìyẹn ni pé àlìkìyàmọ wọn ó de wọn wà lọ jìyà àlìkìyàmọ ìyẹn ìyá ná níjọ gbogbo àlìkìyàmọ ọlọ́run ni wọn orí orí ibẹ̀ ni wọn wà tí wọn fi wà lọ jẹ àwọn ìyá yẹn náà. fàṣẹyà àdàmú ramani wà ṣàrùrù mẹkànù wà tọkùnrin dáa. ọlọ́run ní àwọn tí wọ́n já àwọn kèfèrí wọ́n ń bọ̀ wá mọ̀ mọ́ni wà ṣàrùrù mẹkànù ẹni tí ibi pílẹ̀sì rẹ̀ àyè ti ń gbé tí ò dáa wọ́n bọ̀ wá mọ̀. àwọn ni wọ́n bọ̀ wá gbáàyè tí ọ̀dà alálìkè àmà tí wọ́n gbé nínú náà ẹ̀ẹ́dẹ̀ ayé àwọn mùsùlùmí tó ń gbé ilé wọn ilé kan sọ ọ gbogbo tí mùsùlùmí bá rí kó nílá ní kò tí ì ní bí ìgbà tó wà lọ gbogbo bá ní tó wá rí kó ní bí gbogbo ẹ̀kọ́ pọ̀ tó ọkàn ọkàn ìyá rẹ̀ kò tí ì ẹni tó jẹ́ pé ààyè tí ó gbé òun ló ààyè rẹ̀ ló burú jù wà á di àfùjú rẹ̀. ẹni tí àwọn èèyàn tán lè ràn lọ́wọ́ tán lè wà pẹ̀lú ẹ̀ tí wọ́n lè máa kàkàrí rí rẹ̀ ẹni tí àwọn èèyàn tó lè máa kàkàrí rẹ̀ lẹ tí wọ́n ò wúlò fún kankan ọmọ wa mọ̀ so ọlọ́run bá fún wọn lé sí ọ̀rọ̀ wọn ọlọ́run wa ní kíní wàá ṣẹlẹ̀ sáwọn mùmìnì. yazidulahu alladhina ihtadaw huda. ọlọ́run ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kì í sọ mùsùlùmí nù àwọn mùsùlùmí dìndìnrín ní máa sọ ọ́ nù àwọn tẹ́ àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn ipe ìjọba tí ń ṣẹ̀sìn kí ló ní kí ló owó ló ní kí ló ní kí ló ṣe so mùsùlùmí ti dèrè ní wọn sọnù òun náà bá tẹ̀lé wọn lórí òkè yọọ bá tẹ̀lé wọn lọ mutí ọdá yọọ gbẹgbẹ náà ìdọdọ náà ni kí n bá ní mo ti ń bẹsí ìmọ̀ ìmọ̀ kọ́lé ìmọ̀ lówó ìmọ̀ ní nǹkan kan mùsùlùmí náà dáadáa nìyẹn ọlọ́run mùsùlùmí wàyẹ̀ sí ìdúró àwọn rẹ̀ nínú tọ́lá. ọlọ́run àwọn tó bá mọ̀nà ọlọ́run tí wọ́n sọ yẹn yóò dẹ̀ lé wọn kú ní imáànì wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àpò iṣẹ́ mi ìjẹun kọ́sẹ́ mi sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò jẹ́ ń kó lójú ọ̀nà ìsìn tẹ́sí ò tiẹ̀ bọ́mọ́ni lọ́wọ́ onímọ̀ọ́ká wọn ni wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún so wọ́n wà lékún wọ́n máa lékún ní ùdá ní ìmọ̀nà sí i ẹni pé sì yàtọ̀ tó lè ìmọ̀ àdé yóò máa dé báwọn sí i náà. walbaqiyatu salihatu khayrun 'inda rabbik. lẹ́yìn wọ́n gbà náà walbaqiyatu salih ọlọ́ni pé iṣẹ́ tí máa ṣẹ́kù dúkìá yẹn wọn ò lè ṣẹ́kù ilé ò lè ṣẹ́kù aṣọ ò lè ṣẹ́kù gbogbo tí wọ́n níyẹn ò lè ṣẹ́kù iṣẹ́ tẹ̀yìn mùsùlùmí ń ṣe iṣẹ́ tí máa ṣẹ́kù ni iṣẹ́ eré bàkíyàtù yìí tí máa ṣẹ́kù tó jẹ́ iṣẹ́ eré yìí káyọ̀rù ìdàrọ̀ bí ká olóore lọ́dọ̀ ọlọ́ sọ sàwáàbà. sàwáàbà wọ̀ ọ̀rọ̀ ìrò ọ̀rọ̀ lẹ̀sán rẹ̀ lólóore lọ́dọ̀ ọlọ́run ó lè máa lọ dé bá tó lóore jù lọ́dọ̀ ọlọ́run ó lè máa rọ́gbá ní téèyàn máa lọ padà lọ bá tó lóore oníṣẹ́ téèyàn bá ṣe ó lè yan gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní béèrè pé ẹ bó eléèlò lówó láàrin wọn nínú ayé só lábàrá bẹ́ẹ̀ kọ́ máa lọ àlùjànnà bọ́lọ́run ṣe bọ́ so iṣẹ́ tó o ṣe gangan o ní òwúlò fún ọ tó o bá ti rí ẹ̀sìn ṣe ìlú kínú rẹ̀ ọmọ dùn kínú rẹ̀ ọmọ dùn pé òun rẹ̀ sìn ṣe sórí owó àti gbogbo ẹ̀yọ́ àbọ̀ mi tó ti ń ṣe lọ yóò bá yẹn bẹ́ẹ̀ ni so kẹfì yìí kan lè máa jọra ẹ̀ lójú kọ́ wá ní àwọn ní kinní kan àwọn ní kinní kan àwọn ṣe kí ni ẹ ní so ní tí wọ́n ní yẹn ò wúlò ẹ̀yin mùsùlùmí náà fẹ́ padà ló gbẹ̀yìn ayé so wọ́n tún wá padà wá jí àwọn ajú ọlọ́run so tí ò sí ebèjì bẹ́ẹ̀ so ọlọ́run bá ń ṣàlàyé fún wa àwọn tá a jẹ́ mùsùlùmí ká mọ orí tọ́lọ́run bá ṣe fún wa ká má jẹ́ kí ọjọ́ pé orí ilé ayé tá a fẹ́ achieve torí kí wọ́n fẹ́ ṣe wá di nǹkan láyé káwá jẹ́ pé àwọn àgbàgbé tọ́lọ́run ọba so àbí táwọn àwọn máa fi wọn àwọn máa yẹpẹrẹ wa nítorí nǹkan tí ò tó nǹkan ọ̀rọ̀ ilé ayé lásán kí ọyẹ káwọn náà ti lówó lọ́wọ́ ọyẹ ká ti ṣe kinní kan ọyẹ ká ti ṣe kinní kan ara ẹ̀sìn Ọlọ́run lẹyẹ ká mójútó òun gẹ́gẹ́ ọlọkàn wájú sokolo fẹni kọkan náà ma fara ayé tán lẹbi. àfọwọ́ ayé tán lẹbi kábà bí àyà ti náà. so orí àyà tá a wà nìyí Ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa dìdìrín kan nínú àwọn kèfèrí èyí tó jẹ́ wípé ń sọ̀rọ̀ dìdìrín lẹ́nu ọlọ́run fẹ́ sàlàyé rẹ̀ fún wa pé kèfèrí láyé ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ kankan òun ni wọ́n máa bá àti wọ́n rí kèfèrí báyìí lọ́wọ́ tí wọ́n fẹ́ kéde kankan wọ́n fẹ́ iṣẹ́ ló ti bọ́ lọ́wọ́ rẹ̀ orí iṣẹ́ kíní kan oríṣẹ́ kíní kan ìjọba máa pariwo tiẹ̀ nìyẹn kò ní sọ bọ́ọ̀ bọ́ wá sí ìjọsìn so kò ní sọ láéláé láì pé ẹ wá jọ́sìn tí mùsùlùmí ọba sọ̀rọ̀ lórí tí wọ́n bá pè tó wọn bá sọ tiẹ̀ tí ọ̀sán náà ní wípé máa bọ̀ wá iṣẹ́ rẹ tó rí ọ rí pé kíní kan ọ padà rí iṣẹ́ ilé ayé nìkan ló wọ́n pè é sí kò ní pè é sí tọ́lọ́hún so ọlọ́run ṣe àyè fún wa nípa ìjẹ́ kèfèrí kèfèrí so èèmọ̀ èèmọ̀ ọlọ́run fẹ́ ká ṣe ìmọ̀ lára kèfèrí tó jẹ́ dídìrín yìí so ọlọ́run fẹ́ ṣàlàyé fún pé dídìrín kọ́ máa ń kẹ́ tí ń sọ tó pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ayé ọlọ́gbẹ̀mílé ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa ọlọ́ni afara ịta. ọlọ́ni ẹ̀rí kèfèrí dìndìnrín yìí so asibuna wa in ọlọ́ni ní tọ́ pé ó ṣe kèfèrí sámi àwọn ọlọ́run. وقال له تيان مالا وولدا ọwọ́ n'i òun láyé ń bì olóhùn lọ́lọ́wọ́ máa fún lówó òun nìkan ọlọ́wọ́ máa fún lọ́mọ wọ́n sọ bẹ́ẹ̀ fún kan náà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yẹn mo ti ka sábàbù nùzúlẹ̀ àyà ẹ̀ fún wa ìdìdìrín ní sọ báyìí pé owó lówó láyé tó bá ti lówó láyé máa tún bímọ tó bá ń dàlìkì àmọ́ òun ni owó tún lówó lálìkì àmọ́ owó tún bímọ lálìkì àmọ́ pé ọ̀rọ̀ kébé ilé ayé jọ àlìkì àmọ́ so Yorùbá náà máa ń sọ ọ̀rọ̀ tí ò ní túmọ̀ pé ẹni tí ayé bá yẹ òun lọ́rùn ọ̀yẹ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ so ẹni tí ayé bá yẹ òun lọ́rùn ọ̀yẹ so tí wàá rògbé téèyàn bá ti lówó lọ́wọ́ táyé bá ti ń yẹ èèyàn táwọn èèyàn pọ́n èèyàn lé pé so ọ̀run gbọ́dọ̀ yẹ èèyàn báwọn eléyìí òdìtà ní ara ọlọ́run ọba yanzuru ila kulubikum wa antum tanzuruna ila ajisam ila suwar ẹ̀yin tí dẹ́yìn máa wò ní bọ́dì píkṣọ̀ ìtẹ́nìkan gbé wá gbé la ńlá wá gbé kínní kan wá ó jẹ́ èèyàn ńlá ìtẹ́yìn ọlọ́run yóò wọ eléyìí ọkàn ni máa wò ọjọ́ gbọ́dọ̀ ni wàkàmú mi múrṣídìí dọ́ọ̀là àmẹ́ tí ń fi hàn mọ́nà láríkì àmọ́ ẹni àná ni ó wà ní ibi ìzàtì ìzàlà ọmọ yẹn tó jẹ́ pé oníyì ni so tó yẹ oníyì ni láyé yọ yẹpẹ lálìkì àmà wàkàmú mi alimi ìzàlà àìmọye onímọ̀ tó yẹ pé òun gángan yóò dẹ́gbẹ́ òkè àdìsíláàtì yóò yọ̀ bọ́nu nání so ọlọ́dọ̀ra bẹ́ẹ̀ kì í ṣe dán ọlọ́run bẹ́ẹ̀ ewu gbogbo tí ẹ̀yin máa ń wò tẹ́ máa ń wò tẹ́ fi máa ń pọ́nyàn lé tẹ́ máa ń sọ pé kí so ọkàn ọlọ́run ọba so ọlọ́run ṣàlàyé fún wa nípa ẹni aláìmọ̀kan so oní ìlànà abatẹ́fisẹ́ náà lọ ní orí ẹ̀ lónìí ayé iná wọn kọ́ ká fún wa abatẹ́fisẹ́ lọ lórí ẹ̀ so kọ́lọ́n bá kó sọ́dún ọ̀run náà. أعوذ بالله من الشيطان الرجيم أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا نمد له من العذاب مدا ونرثه ما يقول وياتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويقولون عليهم جدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تغزهم هزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتكين إلى الرحمن وفدا الله أبتي ولا رجاء ń ṣàlàyé fún wa ní tẹ̀síìrì tìtòní nínú súrọ́tù Maryam Quran nineteen aya seventy seven ọlọ́run bá ń sọ àwọn ìròrí èyí tó jẹ́ ìròrí àgọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn tó jẹ́ kèfèrí èyí tó jẹ́ pé ọ̀rọ̀ ilé ayé òun náà ni wọ́n fi ń dìtà ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí yìí ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nípa ìkan nínú àwọn kèfèrí tá a fún wa lánàá wípé òun ni àyà yìí torí ẹ̀ sọ̀kalẹ̀ àtàwọn tó jẹ́ àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ sọ èyí tó jẹ́ pé ọba ń sọ ọ̀rọ̀ tí fún wa. ọlọ́run ní àfàrọ̀ àyíta. àfàrọ̀ àyíta lẹ́bi káfàrọ̀ ìyá àyà sílá. ọlọ́run ní ìwọ ànábì afẹ́ kó o ronú sí kó o wòye sí ọ̀rọ̀ tí ọlọ́run sọ̀rọ̀ yẹn fún ànábì sọ pé ìwọ náà wo òye tí ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ kèfèrí yìí tí ó ń sọ. So, ọlọ́run bá wá ní kí ni nǹkan tí ẹni tó jẹ́ kèfèrí yìí kí ni nǹkan tí ó ń sọ òun náà ni wípé a máa sọ fún àwọn tó jẹ́ mùsùlùmí sọ ó ń ṣàlàyé fún wọn wípé alastum tazamuna anafili jannati dhahaban wa fiddatan ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ máa sọ wípé ń bẹ́ẹ̀ nú àlìjánná góòdì àti sílífà wà àríra ń ẹtún ní aṣọ àríyìírì ìbẹnú àlìjẹ́nà ẹ̀ẹ́dùn sàlàyé ẹ̀ẹ́nì wà mí ń kú lìsàmọ́rọ̀ ẹ̀ẹ́dì á ah, oríṣiríṣi èso lẹ́ẹ̀mà jẹ́nú àlìjẹ́nà kọ́ọ́lù àmùsùlùmí ní bẹ́ẹ̀ ni kò sí èméjì bẹ́ẹ̀ sọ ọ wá sọ pé fàyínà mọ́ ìdàkùn àlẹ́ àkìrọ̀ ẹ̀yìn ti yí wọ́n ní ẹ wá jẹ́ àlàyé ni fàyínà mọ ìdàkùn àkìrọ̀ gbogbo promise tọ́lọ́wọ́n ọba promise yìí sọ àlìkìyàmọ̀ ni ó wá ń ṣàlàyé fún wa pé àlìkìyàmọ̀ gan tá a bá débẹ̀ báyìí sọ àwa tá a bá dálìkìyàmọ̀ yìí yẹn ọlọ́run tún fún wa lówó ń bẹ̀ ọlọ́run ó tún fún wa ní ọmọ ń bẹ̀ bó ní sọ báwọn mùsùlùmí nìyẹn sọ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nípa dìdìrín yìí wípé ọlọ́run ọba ń ṣàlàyé pé wọ́n sọ pé wà kọ́ọ̀là la òòtàyà nà máa la. kọ́ọ̀là la òòtàyà nà máa la wà wà dáadáa. ó ní ọlọ́run ọba máa fún òun bó ti fún òun ní owó láyé tó fún òun ní ọmọ láyé lọ́lọ́run bá fi sọ nínú súrọ́tù mudastir ọlọ́run ọba ó ṣàlàyé ọkùnrin yìí ọlọ́run sọ bá nàbí yìí pé zaru ní wàmán kọlákìtù wàhídá. ọlọ́run ní wà nàbí sáàfin mi lẹ̀ ẹni tó jẹ́ wípé èmi àti ẹ̀jọ́ fi wálẹ̀ ìgbà mo fẹ́ dá èmi nìkan ó nìkan mo dáadáa ìgbà tí ń bọ̀ wálé ayé ṣé okòwò dání ni sógbélé dání ni séèyàn má sọ dání ni gbogbo ẹni tí ń bọ̀ wálé ayé kí ni a lè sọ pé ẹni tí ń bọ̀ wálé ayé mú dání kò mú kẹ̀kẹ́ dání owó kò mú dání kò mú kẹ̀kẹ́ dání ọlọ́ni ẹwẹ́ tí mo dá lóhùn nìkan ọlọ́ni kí mo wá ṣe fún un. wọ́jà ìṣòro máa dà mọ̀ ń dúró dá. ọlọ́ni mo wá fún ní owó tó pọ̀ gẹ́ẹ́ ọlọ́run èmi mú fún lówó dọ́pọ̀ gan o. bàbá ni nàṣúrúdà. ọlọ́run ni mo tún fún ní àwọn ọmọ àwọn ọmọ àwọn àfáà sọ pé ọmọ tọ́lọ́wọ́n bá fún un àwọn ọmọ ńláńláńláńlá ọkùnrin tí wọ́n jẹ́ mẹ́wàá ọlọ́run fún un àwọn ọmọ yẹn tí wọ́n á ní wọ́n ti bàlágà wọ́n tún wá jẹ́ ṣòwúdà tí wọ́n bá fẹ́ jẹ́ ọmọ gidi nílẹ̀ mẹ́ka àwọn ọmọ tí wọ́n máa ń sọ pé kọ́ wá dúró fún yàn ní jẹ́ ṣùhúdà àwọn tí wọ́n jẹ́ lẹ́rìí tí wọ́n dúró fún yàn pé ah, ẹ fún ní nǹkan lẹ́fẹ́ fún ọlọ́ni àtúnfún láwọn ọmọ bẹ́ẹ̀ náà. wọ́n máa há túnra wò tọmọ yìí dá. ọlọ́ni mọ tẹ àrísìkì ilẹ̀ fún tẹ̀mù yìí dá ọlọ́ni gan àrísìkì pọ̀ fún náà ọlọ́run ní o tún wá ẹran kan wípé kéèmì ọlọ́run tún jẹ́ kárísìkì òun kọ́mọ ọmọ kárísìkì òun tó máa pọ̀ sí kèfèrí yẹn kò lè dúró láéláé sọ àtọmọ èèyàn náà ilé ayé yìí ò lè tó wa ọ̀rọ̀ ni tún ran kan bíkásì kí wọ́n pọ̀ sí i náà mú. kàlá innahu kana li ayatina anida. ọ̀rọ̀ ni arsìkì láti gbàdá ti sọ àyà ìkàlẹ̀ ọ̀rọ̀ ni arsìkì rẹ̀ ò ní pọ̀ sí mọ́ kàlá yẹn ni pé arsìkì rẹ̀ ò ní pọ̀ sí mọ́ ọ̀rọ̀ ni torí pé kí ni o innahu kana li ayatina anida. nítorí wípé ó jẹ́ alátakò sámi àwọn ọlọ́wọ́ ọba ọlásìkì lòfin ní pọ̀ máa náà ọlọ́ni tó jẹ́ nìyẹn. ọ̀rọ̀ yìí láti sin lọ ọlọ́ni ni ọlọ́run máa gbélé lọ́rùn sọ òun dà ní tí ó máa jẹ́ nira láti lè ṣe fún tí ó máa jẹ́ wàhálà fún láti máa ṣe ọlọ́ni tí ó máa ṣe tí ó dàlí kí àmọ́ bí ó ti máa ṣe nìyẹn. sọ ọlọ́run bá ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ kọ́rọ̀ ni máa jáde lẹ́nu rẹ̀ àti Al-Walid ibn Mughira sọ àtàwọn méjèèjì yẹn àti Abu Jahli àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní máa jáde ní ẹnu wọn ọlọ́run sọ fún wa ní àyà tó tẹ̀lé ní àyà seventy eight ọlọ́run ní kí ni ẹ. àtọ̀nà àlùkò ìbá mi tẹ́kọ̀lá ìdọ̀rọ̀ àmà mi àdá. ọlọ́run ní ẹ bá ń bí léèrè àtọ́lá àlùkò ìbá. ẹ jọ̀ọ́ ṣé ọkùnrin yìí ṣé ó ní mímọ̀ kan tó pamọ́ ni. ṣé òun nímọ̀ àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ọba fún ní ilmu lẹ́gàíbì sọ̀rọ̀ ni ilá mànìrìtàdọ̀ mi rọ̀ sóòlẹ̀ ọlọ́ni à nínú suratul jinn ọlọ́run ní ilá mánìrìtọ́dọ̀. ilá mánìrìtọ́dọ̀ mi rọ̀ sórí. ọlọ́run ní òun ni alimule gèébi wa shahada wa shahada ti wàlá yuziru wàlá gèébi ahada. wàlá yuziru wàlá gèébi ahada. ọlọ́run ní òun lẹ́ni tó mọ kọ̀rọ̀ òun lòun mọ gbangba ọlọ́run lòun èéfi kọ̀rọ̀ òun ẹnì kankan ọlọ́wọ́n àwọn olùhùn máa fi. ìlà àmàlù tọ́dọ̀ mi rọ̀sùn tá a bá fi kọ̀rọ̀ ẹ nìkan pé n ta fẹ́ ṣe nìfẹ́ nìkan nìyí pé ọ̀dẹ àlìkìámọ̀ ń bẹ o tó bá dénú àlìjánnà ó wọ aṣọ báyìí tó bá dénú àlìjánnà ó gbádùn báyìí tó bá dénú àlìjánnà ó ṣe nǹkan báyìí àwọn tá a máa fi hàn ní rọ̀sùn ẹ̀yìn ẹgbọ́dọ̀ jójìṣẹ́ ọlọ́ni yóò jójìṣẹ́ sójìṣẹ́ lòun ni àtọ́lá àlẹ́gẹ́ ibà. àtọ́lá àlẹ́gẹ́ ibà. ẹjọ ẹjẹ àṣọ pé níyùn pé tó tọ̀lá àlẹ́gẹ́ ibà ni. só ní mímọ̀ ẹ̀kọ́rọ̀ ní tá a fáwọn òjìṣẹ́ tí bí sọ bá ń bẹ lọ́wọ́ dàbí kìámọ̀ òun ó tọ́ wá jẹ́ olówó òun ó tọ́ wá jẹ́ ọlọ́mọ. Ah, ah. ọlọ́run sọ nímọ̀ ẹ̀ ni ọlọ́run ẹlẹ́kejì ń kọ́. àmì tẹ́kọ̀dà ìdánwò ọlọ́run ní tí wọ́n ṣe pé ọlọ́run ní tẹ́ ẹ bá kú sórí ẹ̀sìn yìí ẹ jẹ́ ní àlìjẹ́nà ẹ gbádùn báyìí ẹ gbádùn ọlọ́run ti ládéhùn pẹ̀lú mùsùlùmí so yí pé tẹ́ ẹ bá sin òun dáadáa ọlọ́run ọba ti sọ yí pé àwọn tó sin òun ọlọ́run ọba dáadáa so ọlọ́run ọba ti sọ pé àlìjẹ́nà olùwọ̀n ọlọ́run ọba ó fi wọ́n sí àwọn tó jẹ́ wí pé wọn ò sin ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba ṣàlàyé pé àwọn ní titi wọn ọlọ́run ọba ní iná olùwọ̀n ọlọ́run ọba ó pín wọn sí so ọlọ́run ọba ó ṣàlàyé inú Suratul Bayyina ó yànnà náà mùsùlùmí ó yànnà náà kèfèrí ọlọ́run innal ladina kafaru. innal ladina kafaru min ahlil kitabi wal mushrikin. ọlọ́run ní àwọn tó bá ṣe kèfèrí nínú àwọn tí wọ́n kitab tí wọ́n níyẹn ní bayaniya ni tí wọ́n jẹ́ àwọn alùlùkìtàrí àwọn tí ó gbà fọlọ́n tí wọ́n kàn jẹ́ yehudi àbí jẹ́ christians náà. wal mushrikin àtàwọn tó jọ́sẹ̀ bọ́. ọlọ́ni bó àdéhùn tiwọn ni tiwọn ni kékin ni ó fi náà rí jahannama. ọlọ́ni àdéhùn tiwọn ni pé wọ́n wà nù náà jahannama wọ́n sì máa bẹ gbére nù náà jahannama. ọlọ́ni àwọn yẹn ń ṣàgbọ́n ẹ̀dá abú ni wọ́n dì iwájú ọlọ́run torí pé wọ́n kọ́kọ́ wà ọ́gbìlì náà nínú iná oríṣiríṣi ìyà tí ó burú òun náà tó máa jẹ nínú iná ọlọ́wà ni bá àdéhùn táwọn mùsùlùmí ní ìnà ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa ọlọ́run àdébùkìlì tí wọ́n. ọlọ́run àwọn ni wọ́n wà nù súrà tó fáyìn èèyàn gidi ni wọ́n jẹ́ lálìkẹ́ àmọ́ àwọn ni wọ́n máa wà nù ọ̀rọ̀ ni wọ́n máa wà nù gbogbo ẹ̀ àlìjánnà wọn ó da gbogbo ẹ̀ ó da ibẹ̀ tí wọ́n wà nìyẹn. jazā'uhum ọlọ́run ní ẹ̀san tí wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba wọn òun náà ni àlìjánná tí wọ́n máa gbé bẹ̀ lọ. ọlọ́run ní odò máa sàn lábẹ́ àlìjánná wọn báyìí ètò jẹ́ pé wọ́n dẹ̀ máa bẹ gbére ń bẹ̀ lọ títí ayérayé ọlọ́run ní àwọn ilé ọlọ́run ti yọ́nú sí àwọn náà dẹ̀ yọ́nú sọ́lọ́run. ọlọ́run ní àdéhùn ilé ọ wà fún limani kọ̀ṣíyà rọ́bà fẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run wa ń sọ fọkùnrin yìí ipe àmì takada. olórí sẹ́lẹ̀ ìdádé àwọn mọ̀mìnì ni àwọn mọ̀mìnì ni wọ́n rà déhùn gidi lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run òfin wọn sálì náà òun tí yóò ládéhùn kankan tí wọ́n sọ báwọn èyí sójìṣẹ́ tá a sọ fún ọmọ nípa kọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ pé à ah, Jìbìrìlù wá bọ́ sọ fún ọ pé ó lòó ó bímọ tó bá dàlí kìámà <laughs> èyí ṣe bẹ́ẹ̀ ẹ ò dẹ̀ sọ pé ò wàrà àwọn mùmìnì tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run pé ọlọ́run ti sàdé fún pé n tá à ṣe yìí á jẹ ní àbíjá náà ibo ló ti wá rí tiẹ̀ ibo ló ti rí ọlọ́run ní kàlá. kàlá sálàkìtùbù máa yẹ kúrò. tọ́wọ́ bá ti bí ọlọ́run nínú bọ́lọ́run ti bó ṣe nìyẹn. àwọn kan pọlọ ní fòkọrọ ọ̀rọ̀ ni pé Ọlọ́run ọba sọ wọn ní ọpadà. àwọn yẹ̀wúdí àwọn dìdìrìn àwọn yẹ̀wúdí ọlọ́ni kí wọ́n tọrẹ wọ́n ní iná lọ àfàkìrò wọn nánú hagniya ah, wọ́n ní Ọlọ́run ọba tálákà mọ̀ ní o olówó làwọn wọ́n ní o tún wá ń béèrè nǹkan lọ́wọ́ àwọn. ọlọ́ọ̀ni sànàkìtò. sànàkìtò máa kọ̀ ọ́. olórí nǹkan tí wọ́n sọ yẹn lọ́wọ́ bá bilẹ̀ sọ bá ọlọ́ọ̀ni àkọọ́lẹ̀ kí lè yẹn sọdọ́ tí ọlọ́run kọ́ọ́lẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ kò sí lè yẹn sọdọ́ tí ọlọ́run kọ́ọ́lẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ gbogbo gan ọlọ́run kọ́ọ́lẹ̀ lẹ̀ tó bí bilẹ̀ sọ bá ń pé ah, a ọlọ́ọ̀ni àkọọ́lẹ̀ lẹ̀ omi ìpele yìí ò ní parẹ́ nìyẹn tó bá lè sọ bá pé àkọọ́lẹ̀ yẹn ni pé ah, a ìkẹ́wàdà máa kọ tí máa parẹ́ àwọn máa kọ báwọn mùsùlùmí láàrin ìrun kan sínú kejì ọlọ́run sì dúró kí wọ́n parí kù mẹ́ ọlọ́run máa ṣe ni mo kà fẹ́rọ̀t yóò máa ẹ̀sẹ̀ yẹn dànù kó fún wa wọ́n kà kọ́ lẹ́ẹ̀lẹ́ ni ọlọ́run eléyìí ti wà ń pín parẹ́ ọlọ́run máa parẹ́ fún àwọn mọ̀mìnì ọlọ́run máa parẹ́ fún àwọn mọ̀mìnì so láàrin rọmọdọ́n sí rọmọdọ́n ọlọ́run máa pa nǹkan rẹ láàrin jimá sí jimá ọlọ́run máa pa nǹkan rẹ fún àwọn mọ̀mìnì tí kèfèrí bá di mùsùlùmí ọlọ́run ni wọ́n pa gbogbo sí àbúrú ẹ̀ kí wọ́n parẹ́ ètò àwọn aṣọ yìí ó ti lágbára nìyẹn ó wípé ewu ẹni bẹ́ẹ̀ kèfèrí ni ó kù sí torí ẹ̀rọ ẹni tó sọ̀rọ̀ yìí kèfèrí ló kù sí ah, kèfèrí ló máa kù sí so àwọn Yahudi dídí náà sọ pé ọlọ́run ọba jẹ́ tá ọlọ́run ọba jẹ́ tálákà kèfèrí ló kù sí tí ò sí èméjì tí wọ́n bá fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ọlọ́run sàmẹ́ tóbi máa. olórí àwọn ọlọ́run olórí nǹkan tó ń sọ yẹn olórí àwọn ọlọ́run ọba á ṣe kí ni o á kọ́ lẹ̀ á sọ yóò sì jìyà ó rí i pé yóò kù sórí ìjẹ́ kèfèrí nìyẹn àdèmọ̀ ṣẹlẹ̀ sí yàrá yẹn téèyàn onímọ̀ òun náà kàn máa fọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni láàrin àwọn èèyàn yóò máa ṣe yẹ̀yẹ́ bẹ̀tẹ̀ Ọlọ́run àti máa màláìka pé sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tọkùnrin ń sọ lónìí Ọlọ́run sàmúlẹ̀ túbù máa yẹ kú tó bá ti sọ bẹ́ẹ̀ lálẹ́ kì í àmọ́ owó kan ní gbọ́ ni orí kèfèrí yóò parí ayé sí orí kèfèrí yóò parí ayé sí ó lè máa mú jẹ tọ́lọ́wọ́ kan máa wò tí ó máa wò tí ó máa wò tí ó máa wò yóò wá sọ tí yóò wá kó jọ ọ̀nà ọlọ́run sáwọn màláìka pé ah ìtọ́sọ yìí ọlọ́run ní tubu mayako ah ìtọ́sọ yìí ọlọ́run làwọn kọ́lẹ̀ àwọn ọlọ́run ní sọ fún ah ó ti di ọlọ́run ti parí tiẹ̀ nìyẹn pé bí yóò parí ayé ẹ̀sìn nù ọlọ́mọ sí orí ẹ̀ fún wa ọlọ́run ní kálá sanatubu mayako. kálá sanatubu mayako. olórí àwọn olóhùn ọba yín tó ṣe yẹ olórí àkọọ́lẹ̀ ẹlẹ́ àníjọ́ parẹ́ yóò padà jìyà rẹ̀ tí ò ọlọ́ni kí ni. wàlá mo dùlà ọlọ́ni wàlá mo dùlà wù ọlọ́ni àwọn àjọgùn tẹ́mbà ni wọ́n fi kìíní wọn ẹ̀wọ̀n ẹlòmíì so tẹ́mbà ni tẹ́pù ni wọ́n fi wọn ẹ̀wọ̀n ẹlẹ́ so ọlọ́run sọ ọlọ́run wà náà múdùlá ù mínà lè àdáàbì mọ̀ tá. ọlọ́run yóò máa bẹgbére nù yà nìyẹn ọlọ́run pẹ̀lú tó ṣe yẹn yóò bẹgbére nù yà káàlì náà kò lè jáde nù náà láéláé ní ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ ni ọlọ́run wa mẹ́mú dùlá òun mí nàlẹ́ àdáàbì. ọlọ́run ní àwọn ọlọ́run ọba á ṣe ní gígùn fún nínú ìyà máa dá ntí ẹ̀ máa gùn lọ tí ò ní parí ọlọ́run tá a ṣe fún un pẹ̀lú nǹkan tó sọ̀hún ọlọ́run tá a ṣe fún nìyẹn sọ ọlọ́run lẹ́yìn bàbá bá ṣe léyìn òfun tá a yé ó pẹ́ ó ti sẹ́ pé inú nẹ́rìn lálìkì àmọ́ ọlọ́run ẹ̀san tàlìkì àmọ́ ọlọ́run sọ tán fún yẹn ó wá fẹ́ sọ ẹ̀san lé ayé ọlọ́run á fẹ́ sọ kí ni ẹ̀san lé ayé ọlọ́run á ní kí ni ọ. ọlọ́run wà nàrí sùhú ọlọ́run wà nàrí sùhú ọlọ́run ní àwọn ọlọ́run láàjogún ẹ̀ mọ̀dọ́mọdọ́ máa sọ pé wọ́n ó jogún èèyàn ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ọlọ́run ọba àwọn alápá láyé ń bì í àwọn ọlọ́run á jogun ẹ wá ní pé ọlọ́run ló ń jogun gbogbo ayé nítorí túmọ̀ sí ni pé ọlọ́run ó pa gbogbo wa tó bá ti pa gbogbo wa ẹnì kankan wọn ní sọ pé òun ní nǹkan kan mọ́ so látara bẹ́ẹ̀ ọlọ́ni àwọn ọlọ́run nùmíìtùhù àwọn ọlọ́run ọba àwa la náà. ọlọ́run ní ìwànà orísun ìwànà orísun á pa nítorí nǹkan tí ń sọ yẹn làwọn ọlọ́run ọba ó fi pa nínú ìwáyà mi ni pé àwọn ọlọ́run ọba ọlọ́run nǹkan tí ń sọ yẹn nàrísù hù afáàkàtú pé nà wọ̀ fún àníjọ́ owó rẹ̀ òní ọmọ rẹ̀ òní pọ̀ kò tún ní ní lálìkẹ́ àmọ́ ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí láíláí so ọlọ́run ní àwa ẹ̀hán ọlọ́run wáyà. ọlọ́run bí ó ti wá bá wa nìyẹn wàyà tí iná káfíìrọ̀ ń fárídán ọlọ́run yóò wà bá wa nìyẹn bí ó ti kó láyé nìyẹn àápàá pẹ̀lú sábàbí nǹkan tí ń sọ yẹn á pa ọlọ́run yóò wá bá wa lẹ́yìn tí ó jẹ́ kèfèrí fárídán lóhun nìkan kò ní lówó nínú tí wọ́n kú náà lónìí ti kú kò ní sówó kò ní sọmọ kò ní sí nǹkan kan ọlọ́run bí ó ti wá padà wá bá wa náà nìyẹn yóò padà jẹ́ nítorí pé kí ni o yóò jẹ́ kèfèrí fárídán tí ó wà lóhun nìkan láì ní sówó láì ní sọmọ láì ní sí nǹkan kan pẹ̀lú ẹ̀ ọlọ́run ni bí ó ti kọ́ làwọn bá gbogbo aná lásìkò faridan lálọ́ bọ́ lọ́run ṣùgbọ́n àwọn wà pẹ̀lú amẹ́lu gidi owó òsì pẹ̀lú amẹ́lu gidi torí pé gbogbo iṣẹ́ tó ṣe gbogbo iṣẹ́ àánú ni ọlọ́run kò ní ní kankan tí ó jẹ́ iṣẹ́ rere kankan tí ó wà fún wọn ló fi jẹ́ faridan tiẹ̀ nìyẹn tó bá wọn wà pẹ̀lú iṣẹ́ owó òní wà pẹ̀lú iṣẹ́ rere kankan so wọn wá lọ́dọ̀ ọlọ́run láì níṣẹ́ kankan ó tún wá níṣẹ́ ẹbú lọ́dọ̀ tí ó dùn jíyà rẹ̀ ọlọ́run ló ti wá nìyẹn ní kúfúrú ní ògbé so ntọ́lọ́run bá ń sàlàyé wa nínú ááyà yìí nìyí ó fẹ́ kí àwa náà ká máa sọ̀rọ̀ ẹnu wa nígbà tá a bá ń sọ̀rọ̀ so níta a bá ní mímọ̀ rẹ̀ òun ni ká máa sọ níta a bá mọ̀ ká máa sọ so eléyìí ó jẹ́ nǹkan tí ááyà yìí náà tún ṣàlàyé fún wa. Naam. واتخذوا tí ọlá ga ó wá ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí èyí tó jẹ́ wípé wọ́n ń lọ ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ nílẹ̀ maka àtàwọn ọ̀ṣẹbọ míì náà àwọn tí ó jẹ́ mùsùlùmí ọlọ́run ní ìtàkọ̀dù mi ń dún ní láì àlẹ́ à. wọ́n tàkọ̀dù mi ń dún ní láì àlẹ́ à. olóyìn ni wọ́n lọ mú bí dúdìlá lẹ́yìn ọlọ́run alẹ́ à gbogbo tí ń jẹ́ tí wọ́n ń pè lọ́lọ́run ní ń pè ní alẹ́ à so ló jẹ́ níwọ̀n pé ìlà ọ̀hún ìtí wọn bá ti jẹ́ pé ọ̀ sọ pé òun ìjọ ọlọ́run ní jẹ́ ìlà ọ̀hún àlọ́ọ̀hún ló kọ ọlọ́run so ìlà ọ̀hún jámù tiẹ̀ ní alẹ́ àtù jámù yẹn ní àpòhílátù alẹ́ àtù ní àpòhílátù so ìlà òun afu ìlà tù tó gbé hamza méjì pàdé ara wọn olóyè kí hamza ti yàn wá di alif ló fi di alẹ́ àtàn ọlọ́ni wa takọ̀dù mi dùn ní láàyè alẹ́ ha. wàtàkọ̀dù mi dùn ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n lọ yan àwọn tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́ni kí ló gbọ́n bí ọ̀yàn bẹ́ẹ̀. lìyẹ̀kúnù lọ́hùn ìzà. ọlọ́ni àwọn dìndìnrín lìyẹ̀kúnù lọ́hùn ìzà. wọ́n ti wò wípé àwọn èèyàn yìí àwọn ni wọ́n máa jẹ́ iyì fáwọn níwájú ọlọ́run. wọ́n wò pé àwọn ni wọ́n ràn àwọn lọ́wọ́ níwájú ọlọ́run. torí àwọn kèfèrí Mẹ́kà ní táwọn fi ń sin òòṣà ni pé wọ́n gbà fọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn gbà wípé òòṣà òun ni yóò dúró níwájú ọlọ́run tó máa pàṣẹ àwọn níwájú ọlọ́run ibi láwọn dídì tiwọn sínú wọ́n gbà wọn mú ní ṣùfàhà intercessors ẹni tí ó intercede tí ó ní wọ́n lọ́hùn bá ń fa àwọn èèyàn ilẹ̀ ìtàn kò sàsínú àwọn tó wá dídì igi ni wọ́n kà síbẹ̀ igi bó pé igi tí wọ́n gbé lẹ́lẹ́ náà àwọn èèyàn kan pàtàkì kan tí wọ́n ti lọ lórílẹ̀ ayé òun ni wọ́n gbẹ́ igi wọ́n lẹ́ẹ̀lẹ́ tí wọ́n ń sìn bẹ̀rẹ̀ àwọn kan wà ní wọn dẹ́ pé èso wọn lè máa sin igi lásán wọn lè máa sin èso lásán so wọ́n gbà wípé táwọn ń ṣe yẹn òun ni ó gbà wọ́n lẹ̀ láwùjọ wa tá a wà lónìí àwọn èèyàn náà dẹrù ẹ̀ wò ẹlòmíì ṣéèkù kan òun ni ọlọ́ọ̀ máa sìn kílè yẹn wọ́n máa dà láàmú káàkiri oníkòwò ògbésí ayé ẹ̀ lè lọ́wọ́ ṣéèkù yẹn wà máa sọ pé ládìjọ́ gbé àmà àwa láàníkẹ́ lápá sí i lọ ìtànjẹ́ dẹ̀ tún wà lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn o lè ní pé kèfèrí kan ó ṣàṣàlátù fànàbí ọlọ́sìn ni ọmọ ẹ̀wọ̀nú àlìjẹ́nà lọ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o irọ́ gidi tó bá gbọ́dọ̀ wáàsí báwọn wáàsí àgbélẹ̀rọ olóńpè so wáàsí àgbélẹ̀rọ so òkè láńgbòdò so kẹ́ẹ́bẹ́nìkan ò di ẹ́ mùsùlùmí ó wá bá mùsùlùmí gbáwé Ramadan ó lóun gba àwẹ̀ Ramadan pẹ̀lú mùsùlùmí ọlọ́run àfi jana jàǹdà irú èèyàn wo nu ibo ló ti fẹ́ fi sí ó di mùsùlùmí ó wá lọ gba àwẹ̀ kí lọ gbà ẹ ọwọ́ lọ fi sálì ẹ ọwọ́ anẹ́nìkan yìí máa ta oúnjẹ kẹfẹ́rí sí ni ọwọ́ adínú Ramadan kọ̀ wá sí ṣọ́ọ̀bù oúnjẹ rẹ̀ olóhùn fi pọ́n Ramadan lè ọlọ́run àfi sálì jàǹdà irú èèyàn kì í gbọ́dọ̀ ló ti rí bẹ́ẹ̀ ta ló ránṣẹ́ pẹ̀lú ẹ̀ka tó ránṣẹ́ sọ wọn fún kan ara rẹ jẹ wọn kọ́kọ́ jẹ́ mùsùlùmí sọ fún ara rẹ wòye pé nǹkan kan lọ́wọ́ máa ṣe nígbà tó wà ní kèfèrí tó fi wá ní nǹkan kan wájú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run pé òun ṣe bẹ́lá mùsùlùmí ń ṣe lọ́wọ́ ní nǹkan wájú ọlọ́run irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ gidigbe so àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n wò pé òòṣà táwọn ń sìn àwọn ni wọ́n jẹ́ àwọn tí ó bá wọn jí rẹ̀ bẹ́ẹ̀ tí ó bá wọn bẹ̀bẹ̀ níwájú ọlọ́ọ̀ nítorí wọ́n nìyẹn so wọ́n ní máa na àbúdù um ilá liyukọ̀ rìbú na ilà lọ́ọ̀. wọ́n ní àmọ́ ẹ̀sìn wọn níta nítorí ẹ̀sìn wọn kí wọ́n lè bá àmú wa súnmọ́ lọ́ọ̀nì. ẹ méjì àtàrà wa jẹ àáfàá ni kò béèrè lọ́wọ́ ẹ̀ kí lẹ́sìn ọlọ́run ọba sọ kò nítorí pé ó ní àwọn mímọ̀ kan jù ọ lọ kì í ṣe pé káfọ́ wa dúró wípé àwa làwọn gbọ́ lálìkì àmọ́ tàbí sọ bẹ́ẹ̀ fáfá pé òun gbọ́ lálìkì àmọ́ kọ́ pé àwa tá a máa gbà yín lálìkì àmọ́ ni irọ́ ló ń pa fún ọ àbí wọn kó gbogbo gbèsè ayé ẹlẹ́lẹ́ ọgbẹ́ ẹ̀yin náà sálẹ̀ ní ọlọ́run ẹ sáà wọ náà so àfa àtọ́nà ẹni tó gbẹ̀ngàn ẹni tó gbẹ kò mọ̀ bẹ́ẹ̀ wọn ò ní wọ náà má ṣerú eléyìí so má ṣerú eléyìí so o gbọ́dọ̀ mọ Ọlọ́run ọba rẹ dáadáa má jẹ́ káwọn èèyàn tán ọ jẹ mọ Ọlọ́run ọba rẹ dáadáa Ọlọ́run ni wọn takọdú mi dún ní láàyè àlẹ àp. olórí àwọn kèfèrí wọ́n dá àwọn nǹkan kan mú wọn pè lọ́lọ́run kọ́mọ èèyàn ọmọ máa gbẹ́ nìkan mú pé ọ̀rẹ́ nìkan tó ní onímọ̀ gan oníẹ̀sìn gan oníǹkan kan gan oníhàlẹ̀ kan kọ́ wá gbé amúkọ́ wá wò pé òní ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ ọ̀lọ́ direct ni ọmọ ṣe kan rẹ̀ tó bá ṣe dáadáa fẹ́ nìyẹn ọlọ́run sàn ọ́ lẹ́sàn dáadáa sàn kí ayélujára wa kà sí pé òun ni ó mọ̀ ọ́ débì kan nítawọn kèfèrí náà ní nìyẹn rẹ pé àwọn àfáà máa ń ṣàlàyé gan fún wa yìí pé àwọn kèfèrí gan mọ̀ ọlọ́run dáadáa àwa tá a tún wà ní ìsìn àtún burú ju kèfèrí lọ sígbà àti ẹ̀mọ́ ọlọ́run rárá akàkọ́ gbogbo ayé wa sọ́dọ̀ àwọn èèyàn kan ẹ̀rọ ọmọ bá yẹn jẹ́ ẹ̀mí sọ pé ẹ̀yin afá ẹ̀ máa bá kírun ẹ̀ máa bá gbààwẹ̀ àwọn afá mi ó sì máa gbà bẹ́ẹ̀ pé ṣé ẹ̀ lè gbààwẹ̀ ẹ̀ kó wá ẹ̀ kó wá so ẹ lè kírun abayin kí abayin kí so ẹ lè kírun kan abayin ṣe so wọn kàn so lọ́dàrà bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń ní gbẹ̀kẹ̀lé sẹ́nìkan tí wọ́n wàá kà sí bí bàbá gbọ́ ni ó fi wọ́n sínú àlìjẹ́nà ẹ̀ ǹjẹ́ ọlọ́wọ́ ìjọba ọlọ́wọ́ ìjọba sínú àlìjẹ́nà tààrà ìjọba ọlọ́wọ́ ìjọba sínú àlìjẹ́nà ni máa ṣẹ̀sìn rẹ bọ́lá ti ní kó o sìn tàbá ni kó ṣàlàyé fún wọn kó o dẹ̀ ṣe kébí bá wọn kà sí pé ni ó mọ ọ̀dálì jẹ̀ náà ara wo àwọn tó ń jẹ́ àwọn kèfèrí táwọn náà wọn lọ sin yẹn ẹlòmíì tó wá ká àfa yóò máa bẹ̀rù yóò máa bẹ̀rù àfa ju ọlọ́run gangan lọ ọlọ́run ló bẹ̀rù òní bẹ̀rù àfa ó pọn àfa lé ni tó bá jẹ́ ni ọlọ́run tí ò bá ti jẹ́ ni ọlọ́run ó fi ilẹ̀ kọ́ máa lọ. sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé kí ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ níyẹ̀kú ló. wọ́n rò pé àwọn òṣàyẹ yóò dùn níwájú ọlọ́run ọba báyìí tí ó jẹ́ nǹkan pé àwọn ni yìí fáwọn àwọn lágbára fáwọn níwájú ọlọ́run àwọn ò ní problem fáwọn ni agbára fáwọn níwájú ọlọ́run ní táwọn kẹfìrí náà lérò nù pé ah, ah, àwọn tí ó paasi wa wájú ọlọ́run ni àwọn òòsàn yìí sọ ọlọ́run bá ń ṣàlàyé pé n tí wọ́n ń torí ẹ̀ ṣe nìyẹn pé àwọn òòsàn yẹn máa jẹ́ ṣùfàáwù fún wọn lálìkì àmọ́ àwọn ni wọ́n kọ̀ fún wọn tí wọn ò ní jẹ́ wọn ó lè jìyà ọlọ́run wọ́n ti lérò bẹ́ẹ̀ ọlọ́run kí ni kàlá ọlọ́run ni láéláé tó bá ti ní kàlá báyìí ọlọ́run ni láéláé no kò ṣeé ṣe kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹnìkan ò lè gbẹ nìkan lẹ̀ lẹ́gbẹ́ àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run kò sí irú nítawọn ànábì ọlọ́run lè ṣe láyé tí wọ́n wà ní kèfèrí ọlọ́run àwọn kèfèrí bá ń kó wọn sínú àlìjánná kò tó púpọ̀ wọn ò tí ẹ lè béèrè irú ẹ̀ wọn ò tó béèrè irú ẹ̀ wájú ọlọ́run ọlọ́run pé ẹ̀rẹ́ kú ní kèfèrí ọlọ́run ṣe pèpè ní kèfèrí láti kìámà kò sẹ́ni tí wọ́n jáde pé mo fẹ́ sí pé àwọn èèyàn yìí pé àṣebí kèfèrí ni wọ́n ọlọ́run kò ní bẹ́ẹ̀ wọn ò ní sọ bẹ́ẹ̀ láìláì mùsùlùmí àdóbi jẹ́ mùsùlùmí tó kù díẹ̀ lọ́lọ́run mọ̀ kan pé torí pé òun ṣe àwọn nǹkan kan tó dáa ọlọ́run yóò wá ọlọ́run wa níbi ìsìn láàyè ni ọlọ́run bá fi máa ń fún yàn ní ṣàfà à ànábì náà kọ́ máa tọrọ rẹ̀ ni kèmí ọkàn sọ wípé ànábì tó ní ẹtú máa bá mi tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò jọ rẹ̀ lójúmọ̀ lọ́run tó fún pé máa fún ọ ní ṣàfà àtòlè kúburọ̀ ó tún sọ pé wọ́n ẹtú máa bá mi bẹ tẹ bá ti ń pèrò tán ẹtú máa bá mi bẹ lọ́run pé kọ́lọ́run fún mi láwọn kankan kò jọ rẹ̀ lójú kẹ́nìkan wá jẹ́ rẹ̀ lójú pé àwọn alágbà gbogbo yín láti kìámà kọ́ wá sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu rẹ̀ lẹ́nu ẹ̀ ọlọ́ni tààlà ọlọ́ni láéláé ẹnìkan ò lè jẹ́ yìí fẹ́ nìkan láti kìámà kọ́ ọgbọ́n fẹ́ jẹ́ yìí fún òun lòun òun lòun pàṣẹ ọlọ́ni kan ló ní gbogbo yìí náà yóò wà fún yìí yẹn yóò fún àwọn mùmìnì òun yóò fún wọn bí ìhìnì rẹ̀ pẹ̀lú yọ̀dà rẹ̀ kò lè fún kèfèrí láéláé wọ́n wa sọ pé kẹ́nìkan máa lọ náà àlùjánnà láyé láyé ọlọ́run àwọn ilé wa lọ gbẹ́kẹ̀lé ntí yẹ pé gbogbo wọn ni ọjọ́ wà nù ná asọ́bù jahannama tí gbogbo ọjọ́ wà wọn là tó wà lọ gbẹ́kẹ̀lé ẹ̀dá wọn ọjọ́ wọn nù ná ọlọ́wọ́n sàlàyé fún akpé kàlá ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ láéláé. ọlọ́run sàyẹ́kì fùrú náà bí ìbá dàtì yìí ọ̀nà méjìlá gbà túmọ̀ àyà yìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé dọ̀míìrù sàyẹ́kìpùrù náà they will deny àwọn wo ló máa deny bí ìbádàtìhìm their worship àwọn wo ló ní their worship ọlọ́ni sàyẹ́kìpùrù náà bí ìbádàtì àwọn méjì ló wà ń bẹ̀ sọ ẹnì kínní ni àwọn tí wọ́n jẹ́ àwọn tó sìn yàn ẹnì kejì ní nǹkan tí wọ́n sìn òun ni wọ́n ẹ̀rí àwọn tí wọ́n kọ́kọ́ sí yẹn tí wọ́n rò wọ́n jẹ́ yìí fún wọn <laughs> ọlọ́ni àwọn yẹn kakọ́tún ẹ̀ báyìí àwọn ni sàyẹ́kì fòrú náà wọ́n sọ yìí pé àwọn akọ́la ní kẹ́ẹ̀sìn wa <laughs> ó wọ́n sọ bẹ́ẹ̀ igi yóò sọ̀rọ̀ igi yóò sọ̀rọ̀ igi tí wọ́n gbé ọlọ́run ọba ló yẹ pé alẹ́ bí à ń làṣẹ yìí ọba gbogbo dáhìyàn bá sẹlẹ̀ yẹn ọlọ́run yóò sọ̀rọ̀ lálùkì àmọ́ yóò wá sọ wípé sàyẹ̀kì fòrú nàbí ìbà àdàtì yìí wọ́n wá sọ wípé ah, eh, àwọn akọ́lẹ̀ ní àwọn akọ́lẹ̀ ní kí wọ́n sìn wọ́n dì náà ìgbé àwọn akọ́lẹ̀ àwọn ní kí wọ́n ó sìn wọ́n so olóògbé pé nínú sọ́ọ̀tù àyà seventy three àyà sixty three so nínú sọ́ọ̀tù kọ́sọ́ọ̀sì àbí seventy three sixty three inú sọ́ọ̀tù kọ́sọ́ọ̀s. qala alladhina haqqa alayhimul qawl. sọ ọwọ́ sàlẹ̀ ni ọlọ́run àwọn tó ṣe wípé àyà kìíní àyà kìlọ̀ǹgà àyà sixty three. قال الذين حق عليهم القول. ẹ̀rí àwọn tó ṣe wípé ọlọ́run ọba ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé wọ́n fìyà jẹ àwọn kan lálùkìyàmá àwọn tó ṣẹlẹ̀ lórí. ربنا هؤلاء الذين غوينا wọ́n ní á ọlọ́run ọba àwọn wọ̀nyí yìí àlẹ́dínà àgùnwáyé náà sọ àwùlà àwọn eléyìí ni àwọn tó ṣe pé àwọn àwa àgùnwáyé náà sọ àwọn tó ṣe pé asọnù náà àbọ̀wẹ́náhùn kama àbọ̀wẹ́ná. so àwa la sọ wọ́n nù gẹ́gẹ́ bí ó jẹ́ pé àwa náà ti jẹ́ ní àánú. tabarrana ilayhi. ìwọ ọlọ́run ọba àwa yọ̀wọ́ àwa yọ̀sẹ̀. ma kanu iyana ya'budun. wọ́n ní ma kanu iyana ya'budun. ẹ pé àwa kọ́ ni wọ́n jọ́sìn fún ló fi jẹ́ pé àwọn tó jẹ́ wípé wọ́n sọ̀yàn nù àwọn èṣù wà nù igi táwọn èèyàn ń sìn so igi yẹn náà òun náà ṣàlékún pé ọ̀gá ni fáwọn tí wọ́n yẹ pé wọ́n tó pé àwọn tí ń sìn wọn ó ṣàlékún ìsọnù wọn èṣù jẹ́ kó ṣàlékún ìsọnù wọn àwọn èèyàn kan wà tẹ́jú àwọn ṣeéhu ṣeéhu àwọn náà wà tẹ́jú wọn ṣàlékún ìsọnù wọn tó bá dàbí kìámọ̀ wọn ó dì náà ẹ̀yìn tẹ́yìn kárìrì wọn wọ́n wà á dì náà ìpè máa kún kánú ìyáná yàgòdò. wọ́n ní àwakọ́ ni àwakọ́ ni wọ́n ń sìn o àwakọ́ ni wọ́n ń sìn ọlọ́run o so àwọn méjì ní ọjọ́ dínà ara wọn so tí wọ́n nìyẹn wọ́n ní máa kánú ìyáná yàgòdò. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì sayakfuruna bi ibadatihim. sayakfuruna bi ibadatihim ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn àtúmọ̀ yẹ̀kùrú náà ni pé àwọn tí wọ́n wá sin èèyàn àwọn ọ̀sẹ̀bọ àwọn tí wọ́n ṣe kèfèrí àwọn náà ṣàyẹ́kìfùrú náà sọ wọ́n máa sọ wájú ọlọ́run pé ìwọ ọlọ́run àsìn wọn àsìn wọn àsìn wọn wọ́n tún máa sọ bẹ́ẹ̀ fọlọ́run wọ́n làwọn ò sìn wọn yẹ́n sọ́tún àni ham aya twenty three wọ́n máa ṣàlàyé wípé àwọn ò sìn wọn so àwọn ọ̀rọ̀ bí àsìn ah, wọn o ọlọ́run ó dì náà ìtàn yẹn yẹn wípé àwọn òsìn àwọn èèyàn yẹn náà. summa lam takun fitnatuhum illa an qalu. ọlọ́run ní lam takun fitnatuhum ọlọ́run ní àdánwò tó máa ṣẹlẹ̀ sí àwọn ọ̀ṣẹbọ àdánwò tó tún ga jù tí ó ṣẹlẹ̀ sáwọn ọ̀ṣẹbọ láyé wọ́n tún kú lọ́lá ní ẹ mọ̀ pé ìyá odidi nu. No? ọlọ́ni àdánwò tó máa ṣẹlẹ̀ sí wọn Quran seven ayah twenty three ọlọ́ni àdánwò tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ sí wọn ọlọ́ni kẹ́ni. ìlà àǹkọ́lù. òun náà ni pé àdánwò yẹn tó máa jẹ́ kó jẹ́ ni pé ihun tí wọ́n lọ sọ jáde ọlọ́ni àdánwò wọn ìyá wọn tí ó tún fi kún ìyá wọn kò ní í jẹ́ ju pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ wo ni ẹ sọ. wàláhi rabbina ma kunna mushriki. wọ́n ní wàláhi wọ́n búra ẹlẹ́kìnní wàlá wọ́n fi Allahu búra orúkọ tó ga jù wọ́n tún ní wà rọ́bìnà. ah kẹfìrí o tún kúrọ́ níwájú ọlọ́run. ọlọ́run ló gbé máa kúnlá mushrikin máa kún wọ́n ní ayé sọ̀sẹ̀ bọ̀ àṣìyàn ọlọ́run àṣẹ́ni kankan ayé sọ̀sẹ̀ bọ̀ omi ti kúrọ́ tó báwo mùnàbíkì náà ti máa ṣe náà nìyẹn. so wọ́n máa búra wájú ọlọ́run kàmá yáàlì fún nàlàkùn bí wọ́n ti máa búra fẹ́yìn náà wọ́n ti gbàgbéra pé kì í ṣe láyé làwọn àmọ́ téèyàn máa tán èèyàn jẹ wọ́n ti gbàgbé tiwọn. Òǹzùnká ìfàkàdàbù wàlà àǹfùsìhì. Olórí ewu ewu àwọn dìdìrí yìí ké ìfàkàdàbù wàlà àǹfùsìhì. Kéèyàn dẹ̀ máa sọ irọ́ ojúkorojú. Kéèyàn máa sọ irọ́ ojúkorojú ẹlẹ́wọ̀ ẹ̀wọ̀ báyìí kàdàbù wàlà àǹfùsìhì wọ́n dẹ̀ ń pa ojúkorojú ọlọ́run yẹn wò wọ́n so látara bẹ́ẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa pé àtẹni tó sìn àtẹni tí wọ́n sìn gbogbo ní ó dín náà tó bá dàlẹ́ kẹ́ àmà ọlọ́run kí wọ́n ní gbogbo wọn wà jẹ́. ọlọ́run ní gbogbo irọ́ tí wọ́n pa yẹn pátá yẹn dọ́là ọlọ́run gbogbo ẹ̀ pátá yẹn kò lè wúlò fún wọn tó máa ń dọ́là yẹn ni pé kò lè wúlò fún wọn rárá ọlọ́wọ́n sọ fún abẹ́ kàlá sayakfuruna bi ibadatihi. kàlá sayakfuruna bi ibadatihi. ọlọ́run ní àwọn èèyàn yìí àwọn ọ̀sẹ̀ gbọ́ wọ́n làwọn àwọn òsè àwọn èèyàn yìí àwọn tí wọ́n sì náà ní pé ìwọ ọlọ́run àwọn náà ti na àwọn akọ́ni ẹ̀ sì àwọn méjì náà sọ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run àníwáyẹ̀kùn nùnà àlẹ́ yìí. àkúnú nà àlẹ́ yìí wa tún ní wàyẹ̀kùnúnà dọ̀míìrì méjì ló tún wà bẹ́ẹ̀ náà wàyẹ̀kùnúnà àlẹ́ ìdìdà kan nìyẹn so they will be against them dida so ọlọ́run ọba ni àwọn wo ni alákọ̀ọ́kọ́ àtúmọ̀ wa ní ẹnìkínní àtẹnìkejì ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ òòṣà yẹn àwọn tí wọ́n jẹ́ kíni ọ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọn wọ́n rò pé wọ́n ràn àwọn lọ́wọ́ ni ìdàkejì ìrànlọ́wọ́ òun ni wọ́n máa jẹ́ fún wọn ìyẹpẹrẹ wọn máa jẹ́ fún wọn ẹni ò lè ràn wọn lọ́wọ́ àwọn òòsà kí làwọn ó dì fún wọn wọn ó di zulam ìzá ni wọ́n rò pé wọ́n jẹ fáwọn wọ́n wá di kí ni o zulam so dídùn àwa jẹ dídàlì ìzì ẹgbẹ́ ní sinmi ṣàyẹ̀kùnú alẹ́ alẹ́ hatu alẹ́ yim dídàlẹ̀ hizi olùmọ̀túnmọ̀ mẹ́rin so àwọn tí wọ́n jẹ́ òòṣà àwọn ò lọ di kí ni ìdàkejì iyì iyì lẹ́nu bẹ́ẹ̀ fi hàn dìbò àwọn ò di yẹpẹrẹ onírànlọ́wọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀tì àwọn tó wá jẹ́ sàyẹ̀kúnù lè mùṣìrìkúnà tẹ́ bá pèèyàn ní dídáhùn òun ni opponent òun ni alátakò <laughs> wọ́n wá jẹ́ kí ni àdáhàn so lẹ́yìn ìgbà tẹ́ pé àwọn òòsàn yẹn ni wọ́n nífẹ̀ẹ́ láyé àwọn ṣéwù ní ń kásọ rẹ̀ ní ẹlẹ́ẹ̀lẹ́ ní ń fasọ rẹ̀ ní ń mútọ rẹ̀ ní ń ṣe kinní kan ní bá náà gùn ní bá ṣe gbogbo ẹ̀ òun ní ń tẹ̀lé káàkiri tó bá dàlí kíámà ṣàyẹ̀kúnú àwọn tó wá sin àwọn èèyàn yẹn wọ́n wá di deep down wọ́n wá di ọ̀tá gidi wọ́n jọ di wọ́n wá bí ọlọ́run bá ń fún ní dọ́bù náà bá máa ń fún ní dọ́bù yà bá ń fún ní dọ́bù yà ló bá mi so wọ́n dọ̀gá ọlọ́run sẹ̀yẹ̀kùnú náà lẹ́yìn. ọlọ́run wọ̀nyẹ̀kùnú náà lẹ́yìn dídàn ọlọ́run ní ọ̀tá oníwọ̀jọ̀ dé láàrin ara wọn. sọ wọn ò ní jọjọ́ rẹ̀ rárá sọ ọlọ́run ò ní jọjọ́ rẹ̀ nam. alam tara anna arsalna shayatin. ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa nínú àyà tí ó tẹ̀lé ọlọ́run ṣàlàyé pé àwọn kèfèrí àwọn ni wọ́n fà á téèyàn ọba ti súnmọ́ lọ́run tọ́lọ́run ọba jẹ́ kí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún tí wọ́n ṣàlàyé ẹ̀sìn ṣàlàyé ẹ̀sìn ṣàlàyé ẹ̀sìn fún tí ó wá gbọ́ yóò wá di kèfèrí tán yányán tọ́ba tó di kèfèrí tán wájú ọlọ́run ọlọ́run ti parí pé eléyìí kèfèrí ni ó kù sí tọ́ba tó wá parí pé kèfèrí ni ó kù sí irú ẹni bẹ́ẹ̀ yọ wà á di ẹni tó jẹ́ pé èṣù ni àwọn máa gbá ń bọ́ọ̀lù èṣù ni àwọn ṣe kí ni ọ inú suratu Zukhruf aya thirty six oní àlàmà fi aya yìí so ọlọ́ni èṣù ni àwọn máa ṣe kí ni o oní àwọn máa fi gbá ń bọ́ọ̀lù èṣù èṣù ni àwọn máa gbá ń bọ́ọ̀lù torí pé kí ni o ọlọ́run ti ní o ṣe wáàsí fún kò gbọ́ ó sáà ní so ó lè máa mutí ọtí yóò ti wá di gbogbo gbèsè ayé ó lè máa ṣe sìnà sìnà yóò ti wá di gbogbo gbèsè ayé kò á ní gbọ́ kẹ̀kẹ́ wa máa yẹ aṣọ àǹdíkẹ́lẹ́ rahman yashu an zikir rahman. ọlọ́run ní ẹni tí wọ́n bá ṣèrántí ọlọ́run fún ṣe fún ṣe fún ṣe fún ṣe fún ṣe fún ṣe fún tó wá jẹ́ wípé ọkọ̀ wá gbọ́ràn tí ọlọ́run kọ̀tẹ́ yìí lọ́lọ́run. nùkọ́ yìí dòlà òun ṣèyítọ́nà. ọlọ́run ní nùkọ́ yìí dòlà òun ṣèyítọ́nà ọlọ́run ní àwa lọ gbé èṣù tì báyìí ẹ jọ máa ṣe gbèsè ayé lọ. ọ̀rọ̀ wọn làwọn ò ọ̀rẹ́ ni wọ́n ti jọ́dọ̀ rẹ kò sí dẹ́ẹ̀lì mọ́ sọmọ láyé kò lè gbọ́mọ ó ń parí ayé nìyẹn kò sí dẹ́ẹ̀lì mọ́ sọmọ láyé tí wọ́n ti bá sọ fún sọ fún sọ tí ọba ti kọ́kọ́ gbọ́ ọlọ́run ni pé a ti parí ìgbésí ayé lé ibi tí ó parí ẹ̀sìn nù ọlọ́run àti ìjẹ̀ fún ní èṣù pé ọ̀yá ṣètọ́ náà ọlọ́run fún lẹ́sù kan wọ́n àjọ máa lọ. ọlọ́run fàáwù wà lá nkọ̀rí inú oní ọmọ jẹ́ ọ̀rẹ́ fún tí wọ́n jọ máa lọ. lọ́nà wa sọ fún ọmọ ayé ọlọ́ni alamtara. alamtara anna rusalna shayatin ala olórí ìwà ànábì ó yẹ kó o ti rí pé àwọn tá a bá ti parí ayé wọn pé kèfèrí ni wọ́n kù sí arisalina shayatin ala àwọn ará àwọn èṣù tiwọn àwọn àtú wọn lẹ̀ àwọn ṣàyàtì nìyẹn àrísàlù náà ni pé àtú wọn lẹ̀ alàlè káfìrí náà fáwọn kèfèrí yẹn àkàn tú wọn lẹ̀ fún wọn ni àwọn yẹn ni ó máa kọ̀ǹtúrò wọn tó pé àwọn tó jẹ́ mùmìnì ọlọ́run sọ pé inna ìbàdí lẹ́sà láka àlẹ́ ìṣòdìtàn ọlọ́run ni àwọn ẹrú sìn mí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èṣù ẹ lè ní agbára kankan lé wọn lórí àwọn tó jẹ́ rúṣin ni láéláé ẹ ẹ̀rẹ́ lágbára ní wọn lórí láéláé ṣùgbọ́n wọn kèfèrí ọlọ́run kọ́ fún wọn ní chance kí wọ́n máa ṣe wáàsí fún wọn ẹ̀dọ́ wọn bá ní kọ́ gbọ́nú wọn ṣùgbọ́n mí ní wọn mọ̀ mí ní wọn náà aksaru mú fàṣíkù ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀wà ní gbọ́ tó bá ti wá di pé ó ti ní gbèdéke ọlọ́run àní eléyìí ti tó wá di pé ayé ẹ̀ ti wá di pé kọ́pa kọ́ba kúbá yẹn ọlọ́run á tú àwọn ṣàyàtìn kọ̀ọ̀kan pẹ̀láyàtà túmọ̀ lẹ́ẹ̀kan yẹn ọlọ́ni wọ́n rí ni pé a ti rẹ́sù sí wọn èṣù nìyẹn wọ́n jọ ń jẹun ni wọ́n jọ ń mu ni wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni so wọn ò lè ṣe nǹkan kan mọ́ ọlọ́run ní alam tara. alam tara anna arsalna shayatina ala al-kafirin. olórí ṣé o rí ni pé àwọn ọlọ́run àti rán shayatin ala al-kafirin sígẹ̀dẹ̀rì tíkẹ̀tì tí àwọn ti bá ti dé báyìí yóò ti tó òun ò lè má gbọ́ orin tó wọn fi sùn yóò gbọ́ ni títí tí lè fi máa tó bá mi jí láàárọ̀ yóò tún ti kí níbi tí yóò tún máa gbọ́ lọ èso ti mú tán yányán kò ní gbọ́ kùránì kùránì òní dùn létí orin ni yóò máa gbọ́ yóò tún ti betí yóò tún máa gbọ́ lọ ntí ọgbọ́n tí wọ́n wí ni yóò máa mìíràn yóò máa mìíràn lókè sí ntí ọgbọ́n ntí ọgbọ́n tí wọ́n wí yóò wá máa fi nira kanra rẹ̀ ìnira yóò wá máa fòkè gbàgbàgbàgbàgbàgbà ah subhanallah èso ti wà pẹ̀lú ẹ̀ òun àtẹ̀só ti jọ lọ èso ti parí jẹ́ yẹ́yẹ́ sí gbèsè ayé so kò ní lọ́yẹ́ sí so ọlọ́ni ẹ̀ wò wọ́n ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين. olórí egun olórí egun pé àwọn ọlọ́run ọba tí àwọn kèbèrè bá ti ṣe dojú ẹ̀ àwọn ọlọ́run máa ń rán ṣayatin alálìkàfẹ́ni àwọn àrùn ní èṣù àrùn sí wọn tí ó wà pẹ̀lú wọn ọlọ́run kí ni àwọn èṣù yóò máa ṣe. olórí tàwọn àwọn ni ó máa ṣì wọ́n lọ́nà tàwùzùhùn àwọn yẹn ni tògì wí im azan wọ́n ó sì wọ́n lọ́nà gan tàwùkìdì ni àwọn ló sì wọ́n lọ́nà kò sí ní oníwó ṣe ìdí òtún bá làákàyè mú gan wọ́n tún wá máa ṣe yóò ní ọkùnrin àtọkùnrin lọ́yọ̀ kó máa bára wọn ṣe yóò tún wá bá débẹ̀ tó wá bá débẹ̀ bí àjálọ ah, yẹ kó wọn máa bá sùn so àbẹ́sìn àbí nkankan so ìdí òtún wá bá débẹ̀ ìdí òtún wá bá làákàyè mú ni wọ́n máa wù òun èṣù ti èṣù ti jókòó sínú ẹ̀ ẹ̀rẹ́ lọ́wọ́ àwọn bí àwọn Amẹ́ríkà báwọn kìnìún èṣù ti jókòó nù táwọn yẹn so àwọn tí ń darí wọn èṣù ti jókòó nù wọn wọn fẹ́ gbogbo ilé ayé kọ́ yẹ pé ọkùnrin àtọkùnrin yọ̀wọ̀n bára wọn sí èṣù ti jókòó nù àwọn eléyìí ọlọ́run ti tú èṣù lẹ̀ fún wọn sọ̀rọ̀ ẹ̀ ní tí òtún wọn bá wà ká ẹ̀ ni tí ó tó ń wù létí ẹ òun ni ọ̀dọ̀ àwọn àwọn ṣe nígbèsè ayé oní òtún wọn máa polongo oní òtún wọn náwó sí oní òtún wọn dààmú sí lé nígbèsè ayé tiwọn ọlọ́ni tahu zuhum. kò ní jẹ́ wọ́n ní farabalẹ̀ wọn ò ní èso oníjẹ́ wọ́n ní farabalẹ̀ láéláé ibi aburú lọ́wọ́ tí wọ́n lọ lọ́wọ́ tí wọ́n lọ lọ́wọ́ tí wọ́n lọ mùsùlùmí náà ẹ̀ máa ń balẹ̀ ẹ̀rí pé wọn náà ò ní máa jójó wèrè wọn wọn ò ti gbé sóòjó ní farabalẹ̀ tahu zuhum hazan so yóò máa jẹ́ kí ìnira ọmọ ìnira ni tí ó ti ẹgbẹ́ bá jẹ́ yọ láàgùn tí ó lọ tí ó ti dínira ó ti dé bá hazan èsùn ni kò ní jẹ́ gbádùn oní ọmọ tì í tí ọmọ tì wọ́n tí ọmọ tì wọ́n ọlọ́ni bí ó ti máa tì wọ́n ni ẹ tí ó máa sọ wọ́n nù ọlọ́ni á ti sẹ́ndì èsùn sí wọn náà. fàlàtà àjàlẹ̀ àlẹ́ ìhìn. ọlọ́ni ní fàlàtà àjàlẹ̀ àlẹ́ ìhìn ìwà ànábì má kájú pé ah, àwọn eléyìí òye kọ́ lọ́wọ́ bó ti fìyà jẹ wọ́n ah, ah, ọlọ́wọ́ bó lọ́wọ́ ti wá tètè fìyà jẹ wọ́n báyìí má kájú pé àwọn eléyìí àbúrò yẹn ti ń wúwà tó tó báyìí tọ́lọ́ wọn á fìyà jẹ àbẹ̀rẹ̀ ọlọ́run ṣe àpòdìdì ìlú ìrẹ́ ìlú tí ń ba gbogbo ayé jẹ́ kí ló tó wọn parẹ́ ọlọ́run wàlá tá a jalè àlẹ́ yìí. ọlọ́run wà nábì má kájú ọlọ́run má kájú lé wọn lórí ọlọ́run èkájú ọmọ onísùúrù lọ́lọ́run ó ti fẹ́ nìkan kan ní dé mo fún ọ ní chance jí báyìí so ibi tó kù sí ti ẹ̀ nìyí so ìgbà tí màá tó pọ̀ ọ́ ni yóò tún fún táìmù tí yóò tó kú ó lè fún ten years ó lè fún twenty years kò sí dé òní fún yóò dẹ̀ tún ní sùúrù <laughs> yóò wà ní sùúrù pẹ̀lú ẹ̀ gbogbo táìmù tó bá fún yẹn yóò ní sùúrù pẹ̀lú ẹ̀ kò ní í ṣe kí ni o kò ní dàlámù so àwọn ọmọ èèyàn kan máa wọ́n rí pé ah, àwọn eléyìí ń bẹ̀ sí jẹ́ àwọn eléyìí ń ṣe bí bẹ́ẹ̀ ní ẹ̀yẹ kọ́ lóun ti pa ọ́rẹ́ ọlọ́run kẹ̀lú dọ́kẹ́ ẹ̀yọ́ kẹ́tù máa fi gbalada ni kùnúùtù tẹ̀ ẹ̀ ń gbalada ni ẹ̀ka kùnúùtù ẹ̀ máa gbalada èmi ọlọ́run tí ì ṣe tán ṣùgbọ́n kò ní kẹ́ ẹ má ṣe owó tẹ́ ẹ bá ń kà yẹn ọlọ́run ẹ̀ tún gbalada ẹ̀ mọ̀ pọ́lọ́ nìkan là á máa bẹ̀ ẹ̀ tù tó ń bẹ lọ́hùn ẹ̀ máa gbalada ṣùgbọ́n ọlọ́run láéláé ọlọ́run yẹn kanjú kọ̀kanjú jẹ́ ìyá rí yóò pilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìnàlọ́ àlàyémúlẹ̀ àdọ́ọ̀lìmí àtá ìdá àkájà wú lámúyù fìlítì ò ọlọ́run máa lọ alábòsí láàárá yìí yọ máa lọ́la yọ máa lọ́la yọ máa lọ́la títí ọlọ́run ló fi gbà mú báyìí ọlọ́run ìgbà èèyàn mú kéèyàn tó máa bọ́ lọ́wọ́ ọlọ́run pé ah mo bọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run kọ́ pé kò rí mi mú dáadáa ọlọ́run kọ́ kò yà tí ì mú tì ní yóò fi ilẹ̀ ni tí ọmọ gbádùn tí ọmọ ṣe gbogbo ẹ̀ tí ọmọ tẹ́pẹ́ òní ọlọ́wọ́ jù òní ọmọ kọ̀ǹtró gbogbo nǹkan jù ọlọ́run kẹ́ wo yẹn lásán ni so ọlọ́mọ ayé ọlọ́run padà mú yọ àpàràfíà jẹ́ ọlọ́run báwo ọlọ́run ti máa ṣe nìyẹn ọlọ́run ni wà nẹ́bí ọlọ́run. ọlọ́run ni wọ́n kájú lé wa lórí o lè máa ṣàdúrà pé kọ́ ọlọ́run ọba fáwọn kèfèrí o lè máa ṣàdúrà kẹ́ ẹ máa ka kùnúùt ẹ máa ṣàdúrà ẹ máa ṣàdúrà yẹn ní alápapọ̀ alápapọ̀ ìjẹ́ lè máa ṣe ẹ̀ ní máa sọ fún pé kó kú sí kèfèrí gan ẹ̀ kàn lè máa sọ wípé kọ́ ọlọ́mọ wọn ẹ sáfilẹ ẹmí ọlọmọ ní wàhálà tá a jalè alẹ yìí. wàhálà tá a jalè alẹ yìí. ọlọ́ni mọ̀kànjú ìwà ànẹ́bì nítorí àwọn èèyàn yìí ọlọ́ni kánẹ́bí ò mọ̀kànjú ọlọ́ni kí ni. ìnàmà nàrúdú làwọn àdá. ọlọ́ni ìnàmà nàrúdú làwọn àdá. ọlọ́ni àwọn àǹtí wa àǹkàtì ọjọ́ tí wọ́n lò ní nàrúdú làwọn àdá ọlọ́ni à ń káǹtì iye ọjọ́ tí wọ́n lò ní àwọn abáà tí wọ́n sínú pé a kàn máa kà pé eléyìí ọkọ̀ ọdún mẹ́wàá àbánidíjọ́ kejì á tún wọ pé ọdún mẹ́wàá díjọ́ kan lónìí ó díjọ́ méjì lónìí báà tí wọ́n ṣe ní àwọn ìkánjú eléyìí ìṣètò àwọn olóṣèlú tẹ́nìkan fẹ́ kú lórí oyè tí wọ́n á lọ máa gbé kíní síbi kíní pé ọkọ̀ ọjọ́ ìrẹ́kú márùn-ún ọjọ́ ìrẹ́kú àwọn ìkánjú tí wọ́n ní ọlọ́run ìkánjú إنما نعد لهم عدا إنما نعد لهم عدا àwọn ọba iye wákàtí tí wọ́n lò láyé ọlọ́run ti mọ iye iye tí lò láyé ti mọ iye iye ọdún tí wọ́n lò láyé ti mọ ti parí gbogbo e, tọ́wọ́n bá parí nǹkan báyìí ọlọ́run wá ní ìdájà à. àjálù à láàyè sàkìrú na sàátàn. ọlọ́run ni tí ìgbà ẹnìkan bá ti dé kí nìkan ọjẹ́ mùmínì èèyàn jẹ́ kèfèrí tígbà rẹ̀ bá ti dé ọlọ́run ni láàyè sàkìrú na sàátàn. nìyẹn fi sọ pé èèyàn bọ́lọ́ máa sọ kankan kó wá ní ìtàn kan ẹnìkan ṣe sàárà ọlọ́run wá sún ẹ̀mí rẹ̀ síwájú ọlọ́run kọ́ lẹ́nu ìtọ́lọ́run ọlọ́run bá wá sún èmi rẹ̀ síwájú rárá àtẹ́pẹ́ àwọn ànábí ọlọ́run ọlọ́run bá ń bá sọ̀rọ̀ tó ní àwọn nǹkan kan tó yẹ pé ọlọ́run bá ti parí ẹ̀ rẹ̀ tí ọkọ fi mọ̀ wọn tó wá sì àfi nǹkan mímọ̀ wọn. so ọlọ́run bá tí gbẹ́ ẹ̀mí èèyàn bá ti dé la yastakhiruna wa la yu'akhiru Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run ọba òdìlé ẹ̀mí kan rí nígbà tí gbà rẹ̀ bá ti tó ìgbà tó fún yẹn lọ́lọ́run bó bí àjẹ́ ọlọ́run la yastakhiruna sa'atan wa la yastaqdimun èèyàn ò lè lọ ìgbà ọlọ́run lára èèyàn ò délé ìjọ wáwájú kẹ́lẹ́ nìkan pokùnso ní ìsìn ìhàn ni ah, bó ti pokùnso yẹ ọkàn mọ́mọ́ lọ para rẹ̀ ni lóòótọ́ lọ para rẹ̀ ó ṣe déédéé gbàdọ́ ló fẹ́ pa ni lóòótọ́ lọ para rẹ̀ wọ́n bá sì ìmọ̀ta tó lọ bẹ́ẹ̀ nìkan tó kú lóòótọ́ ni wọ́n sì ta ló fi akàn sọ sábà bí ìbàdàn lọ́tí ni ó kú náà nìyẹn láàyè sẹ̀kẹ̀rẹ̀ ọ̀nà sa àtàndà wà láàyè sẹ̀kẹ̀rẹ̀ wọn. sọdọ́ àbádọ́ wa lọ pé gbàtẹ́yìn ó kú nìyí àyè máa lè máa sọ wípé kínní kan ọlọ́dún àgbà wà lọ́dọ̀ ni kí wọ́n máa sọ pé kínní kan untimely death so kò sí untimely death timely ló wà lọ́dọ̀ ọlọ́ timely death time tọ́lọ́run death ọlọ́run fi àsìkò sí òní bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run sọ ọlọ́run máa ń sàlàyé fún wa wípé. ọlọ́run ọba ní ìnáwó ọ̀nà àkírùhùn àwọn ọlọ́run ọba ń d ilé wọn lè ajílẹ̀ màdúndín màdìbùtìn nítorí táìmù kan táwọn ti fi ilẹ̀ ẹlẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ di táìmù yẹn kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jẹ́ ìyàtọ̀ afẹ́ ni wọ́n jẹ so ìwọ kọ́ lọ́wọ́ akánjú amẹ́ríkà ló bí wọn kánjú so látara bẹ́ẹ̀ òun náà ni pé àwọn kèfèrí ọlọ́run ọba ó ṣàlàyé wọn púpọ̀ ọlọ́run ní fàmọ́ ìlílẹ̀ káfìrí náà nínú sọ́wọ́ tuntun. ìlílẹ̀ káfìrí làwọn èlò òwúrọ̀ ẹ̀dá ọlọ́run ní ìwà ànábì lọ́wọ́n kẹfìrí lára àmùhílíhùn rọwà ìdá ọlọ́run lọ́ wọn lára dáadáa ọlọ́run sọ ní alimura one seventy eight ọlọ́run ìnáma numuli ìlàhùn líyẹ̀sídáàdù ìfúnmánu. ìnáma numuli ìlàhùn líyẹ̀sídáàdù ìfúnmánu. ọlọ́run ní àwọn ọlọ́run akàn lọ wọn lára ni kí sẹ́ kí wọ́n tún lè máa lékún sí lẹ́sẹ̀ ọ̀dọ́mọ̀tò sọ nìyẹn ọlọ́run adúlẹ̀kẹsẹ̀ yóò tún pọ̀ sí dáadáa kí wọ́n ṣe kó pọngbọ̀n kí wọ́n lè bá àwa ṣe kí ni o kí wọ́n lè bá àwa jẹ ìyà yẹn ọlọ́run ọba ọlọ́run bá a dín ṣe fún wọn nìyẹn ọlọ́run sọ́nù sọ́tún lukman ayah twenty four ọlọ́run nínú mati uhum kọ̀lí ìlànà. uhum kọ̀lí ìlànà. sumana tọ́lu uhum ilà àgádùn gàlí sumana tọ́lu uhum ilà àgádùn gàlí yìí. ọlọ́run ní àwọn ọlọ́run akàfẹ́ fún wọn ní ìgbádùn díẹ̀ káwọn náà ṣàgbádùn tìǹtìǹní kí wọ́n gbádùn kí wọ́n enjoy díẹ̀ ẹni tá a fẹ́ fi yàjẹ́ ọlọ́run tí bọ́lá ti ní sùúrù ni ọlọ́run mo kàn fẹ́ ẹ tún enjoy díẹ̀ sí ẹ gbádùn díẹ̀ sí kẹ́ẹ̀ pé ayé lálágbára láyé kẹ́ẹ̀ pé ayé nìkan kan láyé ọlọ́run mo fẹ́ ṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́run á wà kónira bá wọn débi ìyà á tì wọ́n lọ bí ìyà tó le ọlọ́run bá ti máa ṣe fún wọn nìyẹn inú sọ́tún Ibrahim àyà tààtì ọlọ́run kúlìtà mọ̀ táwùn فإن مصيركم إلى النار قل تمتعوا فإن مصيركم إلى النار ọlọ́ọ̀ni ẹgbádùn ẹ lọ ẹ máa lọ ti yín káwọn kan fi ya ayé jẹ yín fàyín náà máa sí rọkùn ìlànà ìyàgídí ń bẹ inú ná ibẹ̀ lẹ́ẹ̀padà sí káwọn máa fi wọn lẹ̀ bẹ́ẹ̀ so káwọn máa pé lọ́wọ́ ó ń darí nkankan ó ń nkankan káwọn lójú ìyàgídí ń bẹ ti fi lẹ̀ fún wa so ní tó bá dẹ̀ ń bọ̀ yóò padà máa dé so dé lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká jẹ́ káṣẹ́ sin wa bó ti yẹ kí á sìn ọlọ́mọṣẹ́ ìbá sọ́dọ̀rùn fún wa ìta gbọ́ kọ́lọ́n jẹ́ kó sí wa láǹfààní ọlọ́run jẹ́ wúlò fún wa àtẹ̀mí tí wọ́n sáà tẹ̀mí gbọ́ kọ́lọ́n jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk